فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم بروفيسور كاني لوتك لوبو ماسو ó sì pè àwọn students rẹ̀ ó pè wọ́n jọ wọ́n lòun ni dean fún faculty rẹ̀ bí wọ́n ran ni o bóun lọ́ran rẹ̀ ni o bálíjà nù lọ́bẹ̀ lọ́wọ́ ẹ ni o tó fi wá dìde tó láyàláyà yìí pé òun fẹ́ yẹ̀yẹ̀ ẹlẹ́ha muntakiba mutaabida ẹni tó dá nǹkan bójú nítorí ọlọ́run láti fi súnmọ́ ọlọ́run ọ wá ní òun bó ṣe wà yìí òun fẹ́ ń bójú tó ọ̀rọ̀ àwọn mùsùlùmí àwọn búrọ́dà tó bá nírùngbà wọn ò gbọ́dọ̀ wà ní fakọ́lítì òun kan máa dárùngbà sí wọlé sọ́yìn ká sì nírùngbà irùngbà ní kéèyàn ọmọ nílá káyìí àwọn tí wọ́n ń bojú ẹ̀yọ́ Miami. mi surgeon tó bá fẹ́ ṣe operation ìmọ̀ ní àǹkan bojú àbẹ́dà àǹkan bojú tí wọ́n máa yọjú kókólókókóló báyìí surgeon ṣe tó bá fẹ́ ṣe operation ìmọ̀ bojú àbẹ́ bojú ojú yẹn ní kọ́ mọ́ ìtọ́dà bojú yẹn ó ní kọ́ mọ́ rí ibi tó fẹ́ là ibi tó fẹ́ operate ẹ̀yọ́ màyá mi àsìkò coronavirus dé ọ̀pọ̀lọpọ̀ obìnrin àtọkùnrin à ń lo face mask alókíní face mask kálukú yọjú tí ń tẹ̀sẹ̀ báyìí ó ní ká má kẹ́kọ̀ọ́ kò ní ká má kẹ́kọ̀ọ́ báwo ni nìkọ́ọ̀bù ó sì wá dìyàn lọ́wọ́ láti kẹ́kọ̀ọ́ ó wà lórí youtube yẹn náà lọ́lẹ́ wò professor yẹn ọlọ́wọ́n bá aláàtú àṣírí ẹ̀ ó ti ṣiṣẹ́ lọ́wọ́n bá ní kọ̀rọ̀ ọlọ́wọ́n á tú àṣírí rẹ̀ àmọ́ crime mẹ́wàá ló wà lọ́rùn yìí ó pe àwọn ọmọjọ́ ó fẹ́ bá wọn sọ̀rọ̀ ó wá nìkan àwọn tí wọ́n lo afujab àtẹni tó lo kìmáàrù oníkan jáde oníkan jáde ní wọ́n ń sọ fún àwọn yòókù pé òun tòun o òun ọ̀gbà òun ní òkè sí skul pé òun ọ̀gbà kí wọ́n máa lo ìjáàbù tó bá tóbi ìjáàbù sí kékeré tí wọ́n kì bọnú ọrùn báyìí ètò òun faramọ́ nìyẹn ọ̀kan nínú àwọn tó lẹ́yìn òun ní wá nawọ́ sí ẹlẹ́ha wípé pòfẹ́sọ̀ ẹlẹ́ha yẹn ó wà ń bẹ yẹn o ẹni tó lè ní kọ́ọ̀bù yẹn wà lọ́hùn yẹn o ọwọ́ ni kọ́ jáde nígbà ọwọ́ jáde ẹlẹ́ha yẹn ó rìn sẹ́gbẹ̀ẹ́ bí ọ sọ fún àkọ́kọ́ ọmọ bí láàrin èrò nínú hall ńlá ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sẹ́wà ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá láà níjò láyé gba àwọn èèyàn báyìí mo rò pé skul yẹn mo rò pé skul jọba ni àbí private ni ṣé professional lọ́kọ́ skul yẹn skul yẹn state ló ní gbogbo àwọn táwa ní state la ní skul yẹn ọ wá pè é ẹ̀yọ́ màá yá mi ọ wá pè é láti fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ ó ní kọ́mọ̀bọ̀ kọ́mọ̀bọ̀ tàbí kọ́mọ̀bọ̀ tàbí lójú àwọn kìrìsìtẹ́nì lójú àwọn tí wọ́n sínú lẹ̀ àwọn obìnrin tí wọ́n yọ ara lẹ̀ tí wọ́n yọ ọ̀rùn lẹ̀ tí wọ́n yọ sẹ́lẹ̀ àwọn mẹ́wọ́ ṣòkòtò gbogbo àwọn tí wọ́n rìn òhò wọ́n wà ń bẹ̀ ẹlẹ́hà lọ́wọ́ pè jáde ó yẹ kóun náà mọ̀ pé òun ti dáná àfi kó lè túbá lọ́dọ̀ ọlọ́run ẹ̀yọ́ máa yá mi ọwọ́ láyàláyà ọ̀sọ̀fẹ́lẹ̀ ha ó ní inú kọ́ lọ́lẹ̀ bọ́ nìkan bojú ẹ̀ àbí kò sì repeat semester yìí mo rò pé ìsìláàmù àná ló rò pé àwọn ń ṣe kò mọ̀ pé ìsìláàmù tòní yàtọ̀ sí ìsìláàmù tàná kò mọ ipò tí àwọn èèyàn ti wà láwọn èèyàn tó ti gbàgbọ́ yé ẹ̀sìn ọlọ́run nípa ọ̀rọ̀ múra obìnrin àti sunna níbuwa muhammad sallallahu alayhi wa sallam òun fi rí gbálẹ̀ lé tó ń kírun kọ́dá ara mi kó ń kírun ara mi dúdú kó ń kírun àmọ́ lọ́n tó ń kírun fún yẹn ọmọ ó sì bẹ̀rù ẹ̀ ó sì gbọ́tìrà rẹ̀ yìí tọ́ba gbọ́tìrà rẹ̀ yìí ọmọ pé an-niqab sunnatu rasulillahi sallallahu alayhi wa sallam kálọ̀ nígbà táwọn màmá tí yóò ti lò ẹlòmí ọ̀gbọ̀dọ̀ ló mọ́ wọn mọ̀ pé nígbà àwọn màmá tẹ̀ náà bá lò ní yóò ti ma pàtàkì ẹ̀ kò ní sọ pé kẹ́nìkan ọmọ sí kíni kẹ́nìkan má lò ẹ̀yọ́ màá yá mi nínú àwọn àrà tó dá constitution Nigeria freedom of religion ó wà ńbẹ̀ iná ni pé ní tó bá ti pè lẹ́sìn tó bá ti pè ẹ̀sìn rẹ̀ bá ní òfin láti ṣe kíni láti ṣe ṣé ní kọ́ọ̀bù sẹ́sìn ni àbí kìí sẹ́sìn ẹ̀sìn ni lọ́dọ̀ àwọn àfáà tó rí wọn dàrú. 99.9 Saudi Arabia ní kọ́ọ̀bù gbogbo wọn lò gbogbo universities wọn ní kọ́ọ̀bù wọn lò ń bẹ̀ àwọn obìnrin lò ní kọ́ọ̀bù ní Amẹ́ríkà tí wọ́n ti lọ school ẹnìkan fi graduation kan hàn ní Oxford University Montekiba full ní kọ́ọ̀bù wọ́n dẹ̀ fún láwọ̀dù àwọn òyìnbó wọ́n fún láwọ̀dù ìwé mélòó ni wọ́n kà professor dara tó bá jẹ́ pé kiri yóò kàn ní bá ń sin nǹkan tó sèyàn sẹ́mà pé gbogbo aláàmà pé ha ọfẹ́ dájẹ́ sílẹ̀ ní ìjẹ̀sìn lọ́fẹ́ dálẹ̀ mùsùlùmí ni wọ́n rán inú kọ́jẹ́ pé àwọn kan ní wọ́n rán àbí kọ́jẹ́ pé ìbílísù gangan ló pè é láàárọ̀ ọjọ́ yẹn ló gbéṣẹ́ yẹn fún wípé ayé ẹ̀fẹ́ bàjẹ́ e, wà lọ lárí mọ́ òfin ọlọ́run sẹ́rí ẹjá ọmọ alẹ́sìn o ọmọ tàbá kọ́ lẹ́sìn ní máa ń bẹ̀sìn jẹ ni o àwọn ọ̀nà tó dápọ̀ rẹpẹtẹ ìjọba gan ló yẹ kó gbé torí ìjọba ọ̀ránṣẹ́ wo ní nsòfin nsòfin nínú sukù fún rẹ ẹ torí tọ́lọ́wọ́n ba èyàn dà nǹkan bójú sóní kọ́mọ̀rì náà nígbà yẹn da ẹn face mask bójú lásìkò corona sẹ́ẹ̀rí náà ṣé bí ọpọlọ la fẹ́ mú nǹkan sí ọwọ́ la fẹ́ fi gbábẹ́rẹ́ àbí ojú táwa fi rí náà ojú wa ń bẹ̀ kankan ò ojú ń náà ó lè lójú o professor ní olóhun kóhun yọ o gbogbo àná kílìpù yẹn professor kọ́ yọ ọ́ àmọ́ professor lọ pàṣẹ kí wọ́n yọ ọ́ indirectly ó ti sọ fún yẹn pé tí ọba bọ̀ yóò repeat the semester kí lọ́sọ̀ yẹn ó ní bọ́lọ̀ lè bọ́ ní ó sì ti yẹ̀yẹ́ rẹ̀ ó yẹ̀yẹ́ rẹ̀ débi pé àwọn non-muslims tọ́jú àwọn obìnrin táwọn náà wọ́n wọ̀ kúwọ̀ wọ́n wá kúnlẹ̀ tí ẹlẹ́hàá náà padà wá ń kúnlẹ̀ wọ́n wá ń bẹ̀ pé kọ́dà kò kọ́mọ̀jẹ̀ orí bíi tìsí mẹ́sà kọ́mọ̀jẹ̀ orí bíi tìsí mẹ́sà tí bàbá rẹ̀ lónìí láwùtẹ́kì ni tí bàbá tiẹ̀ lónìí tí bàbá pòfẹ́sọ̀ yẹn lónìí láwùtẹ́kì ni wọ́n fi ń bẹ̀ wọn wọ́n tó wá bẹ̀ náà àwọn kìlìyó tó wá ń bẹ̀ wọ́n tó wá gbọ́ ọ ní àmì muslim èmi rò pé àlè muslim ákò lè muslim alimuslim ma salim alimuslimuna ẹ mẹyẹdi hiwọli sáàni tùmí òun náà lẹni táwọn mùsùlùmí rẹ tí wọn là níbi aburú àwọn rẹ àti ọwọ́ rẹ méjèèjì ló lò ọlọ àwọn òtún lọ́wọ́ ọwọ́ ní àmì muslim tí islam burúkú tẹ́ fẹ́ mọ́ sí ni ẹ àwọn aláwọn àwọn sọ pé aláwọn mùsùlùmí lókè wọn lára mi sùdú lérí rẹ òun wà kèfèrí etí kèfèrí kan ò gbọ́dọ̀ dánwò yọ tẹ nílẹ̀ gbogbo lè ah, nígbà àfáà wa sọ pé nìkọ́ọ̀bù yẹn ṣe ẹ̀sìn wa sa ni ó torí pé àwọn àyà tí wọ́n lò àfẹ́sìn bá yanu ẹ̀wọ́n sọ̀rọ̀ pòfẹ́sọ̀ àwọn olókọ́ bẹ̀rẹ̀ abúlé yẹn nítorí pé ẹ̀fẹ́ sẹ̀sìn ẹ̀fẹ́ sáwọn tí ó ṣe ó ṣe kíni tí wọ́n ṣe ìtumọ̀ náà ní ìlara ni ó ìgbé ẹ̀yọ́ sì máa wá bójú táwọn ìyàwó ti wá ń síjú lẹ̀ wọ́n ráwọn ìyàwó ti wá lọ́fẹ̀ẹ́ wọn wá rẹ́yìn ìtọ́fà ìlara ni ẹ o bọ́yá kọ padà sílé kéwú kó lè sàlàyé káwọn àbọ̀ tún kán tún ọkọ́ géwú kán sọ bí nìkọ́ bùbá wà nínú ẹ̀sìn ọlọ́run kán sàlàyé rẹ̀ fún ọ nínú àwọn nínú àwọn àna tọ́dá ó ní ọyá kọ́ọ̀m kọ́ọ̀m má bọ̀ ó ní fẹ́ ṣe ẹ̀ animal experiment ó lóun fẹ́ ṣe animal experiment pé kọ́ọ̀m má bọ̀ wá ó fẹ́ fi ṣàpèjúwe ó wá lo animal èmi náà mọ̀ pé wàhálà ti bana ó ti ń ṣe bọ̀ ti pẹ́ àwọn ọmọ skul wọn ti ṣàlàyé àwọn èèmọ̀ tí máa hàn wọn ó ti ń ṣe bọ̀ ti pẹ́ òṣùwọ̀n ìyá rẹ̀ ti wá sí kínní ó ti wá kún ó lọ́dọ̀ ọlọ́run ó lọ́dọ̀ ìjọba ó lọ́dọ̀ gbogbo mùsùlùmí ayé àbí tó wà lọ́lẹ̀ túwá lókù tó sì ṣe fídíò tó apologize lọ́wọ́ gbogbo mùsùlùmí ayé wípé òun ṣe léyìí ó bu lọ́wọ́ òun wá foríjì lọ́dọ̀ sísá yẹn òun wá foríjì lọ́dọ̀ gbogbo mùsùlùmí ayé ìgbà náà lọ́lọ́wọ́ tó foríjì ó tún gbà kúnlẹ̀ òun gbà kúnlẹ̀ àwọn èèyàn ó gbà kúnlẹ̀ kèfèrí ó tún gbà kúnlẹ̀ mùsùlùmí orí mùsùlùmí ni wọ́n kúnlẹ̀ fún ká kúnlẹ̀ fún yẹn bọ́ ni umiritu alasijuda alasabata àdọ́ anábìrin wọn pamela sẹ kí n máa fi nǹkan méje wọlé fọlọ́n erí bẹ́ẹ̀ mẹ́ erúkún wà mẹ́ wọ́n kúnlẹ̀ fún ọ ní kìrìsìtẹ́nì wa ń bẹ̀ ọ́ pé kọ́ pádọ̀ mùsùlùmí èyí ah. ṣe pòfẹ́sọ̀ ẹlòmí kàwé àmọ́kọ̀ kákínní kọ̀ kàlákàì ọwọ́ tún sọ pé mi pòfẹ́sọ̀ lágbájá lágbájá lágbájá ìpè òun quote me anywhere òun lòun sọ bẹ́ẹ̀ who are you tàtàkàbàrì bìlìmọ́sì bìzáìlì ń ṣe ìgbéraga lérí ipò tí ò ní pẹ́ tó fi bọ́ ìwọ́n tó ti jábọ́ lọ́dọ̀ ọlọ́run jẹ́bọ́ ìlókùn tó lò mẹ́rin tó fi kó bí irun fún ló ti gba ogbèrí tó padà sínú yàrá tó máa kàwé lẹ́nu ìyẹpẹrẹ tó kírun mọ́sálásí tì lẹ́nu ìyẹpẹrẹ àbíọ́bá túbá mọ́sálásí ló ti fẹ́ kírun ìlú òlò fẹ́ sáfù lọ bọ́ọ̀lù London wọ́n ti retí ẹ bọ́ọ̀lù Amẹ́ríkà wọ́n ti retí ẹ bọ́ọ̀lù France wọ́n ti retí ẹ wọ́n lò ní kọ́ọ̀pù ní Amẹ́ríkà wọ́n lò ní kọ́ọ̀pù ní France wọ́n sì lọ school wọ́n lọ institutions bóòlù tí wọ́n fẹ́ gbégbé ṣe ayé tí ó rọrùn mọ́ àfi tó bá túbá lọ́dọ̀ ọlọ́ tó bá túbá wọ́n máa ń tábà tábà láwọn àlè ọlọ́wọ́n bá aláà yóò fèrè jẹ́ ọ lábìnrin yóò tún wá jẹ́ ìyàwó lé fẹ́nìkan ìyàwó lé ah! ọlọ́run yọ sọmọ pé àwa mùsùlùmí a ní tara jura wa lọ ó ní sunlé ń jọun mo sì gbọ́ pé wọ́n lò sunlé náà alẹ́jọ́ wọn ní kò sunlé ọ̀sàlọ̀ kò sunlé bí wọ́n bá bọ́ ìyàwó tiẹ̀ sí òhò àwọn eléyìí àwọn aráàpù ìyàwó wọn wọ́n sàpọ́nlẹ̀ kí wọ́n bá dáfi sínú alẹ́ sílé ayé torí tàbá ti rójú obìnrin tá à ń rí ẹsẹ̀ obìnrin tá à ń rí ọyàn obìnrin tá à ń rí ara obìnrin fìtínà ni wàhálà ni ń kọ́ nǹkan sí fìtínà nínú ayé sùsàn gbogbo ẹ̀yin professors yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ara yàn mọ́ lérí wàhálà táwọn tí wọ́n wọṣọ aṣẹ́wó tí wọ́n dá sí lọ́rùn ní universities gbogbo tẹ̀sí ń bẹ gbogbo tẹ̀sí ń bẹ pátá ní kálukú mà ìyàwó lé ọkọ rẹ̀ náà dìde sí ọ yóò dìde sí ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní tàwa mùsùlùmí ọ̀tọ̀ ní tinú skul ọ̀tọ̀ ní tọkọ kéèsì ọ̀tọ̀ tó ní gbogbo àwọn muslim lawyers wọ́n ti ti dìde ọkọ̀ já ọ̀rọ̀ ẹ̀dákùnrin ẹja panẹ́ ní àwọn mùsùlùmí ọgbọ́dọ̀ kọ lọ́gbọ́n kọ́ máa jọ́gbọ́n fáwọn míì tí wọ́n tún jọ tí wọ́n ń bọ̀ àwọn míì náà wà láwọn yunifásitì míì náà tí wọ́n jọ́ kọ́mọ jẹ́ ẹ̀kọ́ fún wọn anábìá muhammad sallallahu alaihi wa sallam ó gbé súnà kalẹ̀ ara súnà nábì ní nìkọ́ èèyàn bójú fọlọ́wọ́n ọba orúkọ rọrùn ni fífi súnmọ́ lọ́wọ́ ọba lọ́sàn-án fífi súnmọ́ lọ́wọ́ ọba lóru ó tọ́jú ara rẹ̀ kọ́kọ́ ẹ̀ ọwọ́ fún àwọn tí wọ́n wọṣọ aṣẹ́wó lẹ̀ ọba wọn wí mọ́ àwọn tí wọ́n bọ́ra lọ́wọ́ bá wí ó ti wá jẹ́ mùsùlùmí wọ́n wá yẹyẹ rẹ̀ publicly lásìkò social media fẹ́ẹ́ gbogbo ń tẹ̀sí láìfù ní bẹ́ẹ̀ sí ń sìn ni wọ́n rí ní gbogbo agbáláyé ọwọ́ ni wọ́kọ̀ yọ ó ní èyàn ó repeat semester tí ọba yọ wọ́n sì bẹ̀ ọ́ ọ̀padà dìde ń lọ ọ̀kan nínú àwọn kìrìsìtẹ́nì tóun jẹ́ bí àwọn classmate lòun bá wò pé ṣé nítorí ìbòjú lọ́wọ́ àfi wá repeat semester lòun bá gbọ̀n yọ nígbà wọn wá gbọ̀n yọ kí ni professor sọ professor pàṣẹ kìrìsìtẹ́nì ó ṣe kí ni òun má ṣẹṣẹ ẹ̀yin méjèèjì ọmọ bó ní ọmọ náà ọlọ́run tẹ̀bá túbá àdáàlú ala khairi kafa'ilihi wọ́n lẹ́ni tó bá pàṣẹ dáadáa tó ẹ̀ṣẹ̀ dáadáa wọ́n lẹ́ni tó ṣe dáadáa yóò gbà dáadáa ẹni tó pàṣẹ yóò gbà dèdè ládá tẹ́ni tó ṣe dáadáa ó gbà tẹ́ni bá pàṣẹ aburúkọ mafhumu mukhalafa ẹni bá pàṣẹ aburúkọ aburú tẹ́ni kan ṣe tọ́jú pé ọrùn rẹ lọ́wà torí wọ́n lọ sọ̀rọ̀ kan tó yọ tó o bá sọ̀rọ̀ wọn ò ní yọ. gbogbo àwọn tajà mùsùlùmí kálọ̀ lè jára wa gbà lọ́wọ́ àwọn pípù yẹn àwọn tó pé mùsùlùmí ni wọ́n wọ́n máa wùwà bí kèfèrí. ọlọ́run ní falẹ̀ yáa zari lladhina yukhalifuna àni amúrí ọlọ́run bá ní kan yà á lọ lè sọ́ra wọn gbogbo àwọn tí wọ́n máa ń yapa àṣẹ ànábì amúrí yìí yìí bẹ́yẹn sunna ànábì ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń yapa súnà nàbí falẹ̀ yáhásárì kan lè sọ̀rọ̀ àwọn o gbogbo ẹni tó tún kù náà yunifásitì sì ńlọrin lẹ́kọ̀ọ́ lábẹ́kúta lọ́sọ̀gbọ́ kẹfì kọ́gbọ́ ọlọ́run falẹ̀ yáhásárì lè tí ní yóò káàlì fún náà amúrí hi àti ṣíbà òun fitna ọlọ́run ní gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń yapa àṣẹ ànábì kí wọ́n lọ lè sọ̀rọ̀ àwọn kí fìtínà má jálù wọn àwọn tíyàwó rẹ̀ ọ̀bá lò táwọn ọmọ rẹ̀ lò ó sì fẹni tí ń lò lẹ̀ síbí wo gan ló yẹ kọ wà nípò kọ́ máa ràn wọ́n lọ́wọ́ ipò ẹ̀yẹn lẹ́ha o ẹ má wọrí o máa bá yíyanjú ọ̀rọ̀ yín wọ́n mọ̀ pé ẹ̀sìn wa ló ní ká máa lò ó ẹ má wọrí gbogbo àwọn tí wọ́n bá ń gbé mú wọ́n bá wọn sọ̀rọ̀ ẹ̀ mùsùlùmí lèmi o ọwá ní àmì muslim ọwá ń yọ ní kọ́ọ̀bù títí náà tọ́láwọn bá ń sọ yẹn ó ti jálé pòfẹ́sọ̀ yẹn lérí báyìí ìtàwọn ń bẹ lọ ni pé kọ́láwọn bá aláàkójó túbá oníṣẹ́ túbá torí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní sọ pé òun kò yọ òun kò yọ òun ni àhẹ́n ìwọ́n kọ́ yọ ọ̀dà ọmọ pé wọ́n lọ yọ bàbá délé ẹjọ́ kéèsì ńlá ni kéèsì ńlá ni kọ́lọ̀wọ́n bá fi ọ̀nà mọ́ gbogbo àwọn fàtàn sí fàtíwà ní kọ́ọ̀bù ìṣẹ̀sìn kọ́lọ̀wọ́n bá aláàkọ́ bá fòdodo kọ́ bá fi hàn wọ́n kọ́lọ̀wọ́n bá aláàkọ́ bá wa ṣàánú wọn sẹ́rí ilẹ̀ Yorùbá èyí tá a wà yìí gbogbo àwọn òbí káwa náà ká lọ lè kọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí mi gan ń bínú lé fọ́mọ òun lè nìkọ́ ibò òsì ní sọ̀rọ̀ sí mọ́ òun ní fún lóúnjẹ wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa abẹ́lọ́n fún pòfẹ́sọ̀ ọlọ́njọ́ túbá yóò ṣe túbá àmọ́ tọ́ba ìṣagídí ah yóò bára rẹ̀ níbi jòrò yóò da kó lè wọ mọ́sálásí kírun o gbogbo gbogbo àlùmọ̀ ní retí ẹ o gbogbo jímọ̀ pátá ni wọ́n ti retí ẹ báyìí ó kú tó ti kírun lógún kódà lẹ́kọ̀ọ́ ń bí gbogbo àti dá ọmọ adá ọmọ dáadáa olómìnira olómìnira dúdú ọlámi sòjúdù lérí adá ọmọ àmọ́ kò sẹ́nìkan tó fa aburú sí ẹ́ akànfẹ́ kó túbá lọ́dọ̀ ọlọ́wọ́n bá náà ni aburú ní sí ọkùnrin nípa àwọn ọmọ rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ kọ́lọ́wọ́n bá aláàkóso eléyìí láti mọ fún ọláyé ẹ kọ́mọjọ dárò wò mọ́ gbogbo àwọn tí wọ́n wá jọ ọ́ tásì tí wọ́n ti tú kọ́lọ́wọ́n bá aláàkójá wọn náà abẹ́lọ́n fún sísá náà kọ́lọ́wọ́n bá aláàkí ọba rọ lójú kọ́lọ́wọ́n bá aláàkí ọba ṣíṣúná àwọn mujahidati fi sabilillah kọ́lọ́wọ́n bá aláàkí subhanahu wa ta'ala kó gbé gánlẹ̀ ayé bí àtijọ́ alkiyama subhanakallahumma wa bihamdika basically I would want to advise myself and the women, the sisters, the mothers that are wearing the hijab to keep it going. It's not an easy task. It's hard every single day, leaving your home or leaving where you are, dressing fully covered, properly covered, leaving your home and living in a society whereby you could be called off by anybody, you could be molested by anybody. So it's something that is not an easy thing. So I'm going to advise myself and those wearing the hijab to keep it going, to keep pushing. It's not an easy thing, but always remember that whatever you're doing for the sake of Allah, there's a great reward for it. Every single drop of sweat that you have in your body, you are being rewarded by Allah subhanahu wa ta'ala. So don't be demotivated. Keep it going, keep pushing, and motivate yourself every single day that this hijab that I'm wearing is a commandment from Allah subhanahu wa ta'ala, and I'm never going to take it off till I meet my Lord. يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم